so eléyìí òfin hàn wá pé mùsùlùmí tá a bá ń sọ nípa oríire oríire àní máa sọ bìtìbáàrí ilé ayé nìkan a máa sọ bìtìbáàrí ayé àtàlùkìyàmà ó túmọ̀ sí pé àwọn nǹkan tí màá máa mẹ́nuba ní ṣókíṣókí òun náà ní tó ní bá ṣe pẹ̀lú pé bá ṣe rí dùnnú láyé wa àti lálùkìyàmà wa anas bin malik radiyallahu ta'ala anhu qatada ibn di'ama rahimahullahu ta'ala وبيانا أنس بن مالك بأي دعوة كان يدعو بي النبي صلى الله عليه وسلم يعني أنا أدعو لنبي من شيء أكثر أدعو لقوة جنة أدعو لنبي من شيء قال كان أكثر دعوة يدعو بها يقول اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أنسني àdúrà tó pọ̀ ju tá anábì máa ń ṣe onígbà anábì máa ń tọrọ pé ọlọ́run ṣoore ayé fún wa ṣoore alkiyama fún wa wàkínà azaban nar kò dẹ̀ làwa níbi ìyànà wàkánà anas anas bin malik ní tiẹ̀ ìdá àrọ́dà an yad'uwa bi da'watin tí ò bá lásìkò tó bá yẹ pé àdúrà ẹyọkan ni ó bá ṣe da'a biha ẹyọkan tí ó ṣe nìyẹn allahumma atina fi dunya hasana wa fil akhirati hasana وقنا عذاب النار وإذا أراد أن يدعو بدعاء دعا بها فيه tó bá yípa àdúrà tó bá ṣe bá fẹ́ pọ̀ dáa bí a fi hà yóò rí pé rabbana atina fid dunya hasana wà ń bẹ ìtẹ́lẹ̀ ń sọ fún wa ò ní pé tá a bá ń sọ̀rọ̀ nípa oríire a máa wo bi'tibarayn lọ́nà méjì bi'tibari dunya wa bi'tibari al-akhirah a máa wọ pé ilé ayé wa àtàlùkìyàmọ̀ wa ló fi jẹ́ pé àwa mùsùlùmí àwa alùsùnà méjèèjì yẹn la kàkún oríire bí wọn bá aṣọ oríire láyé tí o bá aṣọ oríire lọ́rùn eléyìí kì í sọ oríire bí wọn bá rí fọkànbalẹ̀ gẹ́gẹ́ bí n tàn bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ pé àwọn yẹn kan bẹ muwasaun alayhi fi dunya wal akhirah ẹni anabi na anáà sọ arba'a mẹ́rin làwọn èèyàn muwasaun alayhi fi dunya wal akhirah ẹni tó yẹ pé ọlọ́wọ́ bó jẹ́ kí ayé rọrùn fún alìkíyàmà náà rọrùn fún ilé làwọn abẹ lọ́wọ́ bá lọ́wọ́ jẹ́ pé mùsùlùmí súnà kò sọ pé ká sọ pé káyé onira fún ni nínú àdìs Anas bin Malik radiyallahu anhu iná ló ti wá ó ní anábíwá Muhammad sallallahu alayhi wa sallam aada rajulan ó ní anábíwá Muhammad bẹ arákùnrin kan wò minal muslimin arákùnrin inú àwọn mùsùlùmí ni qad khafata hatta sara wàfí riwaya ti ń fa sọ́rọ̀ mithlal farh ó ní arákùnrin yìí ó ti ó ti ó ti gbẹ ó ti rù látara rẹ̀ tó fi wá kú bíi òròmọdìẹ faqala lahu rasulullah sallallahu alayhi wa sallam anabi wa sọ pé alkunta tad'u bi shay aw tas'aluhu iya sẹ́kùn ìsípàdé àkànwà tó ń ṣe àbí nǹkan kan wà tó ń béèrè lọ́dọ̀ ọlọ́wọ́n ọba faqala ó ní wà ní bẹ́ẹ̀ ni olùmọ̀sí allahumma mẹ́kùntà mọ̀ákìbí bíhì fìlẹ̀ àkìrọ̀ fàájìlì òlì fi dúnìyà allahumma mẹ́kùntà mọ̀ákìbí bí fìlẹ̀ àkìrọ̀ fàájìlì òlì fi dúnìyà àdísì mọ́ mùsùlùmí pé wọ́n ọlọ́run gbogbo n tó bá lè jẹ́ ìyà fún mi lálẹ́ kìyàmá n tó bá fi fìyà jẹ́ mi lálẹ́ kìyàmá bá ń kánjú mú ìyà yẹn wá kíákíá báyìí nílé ayé anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi faqala rasulullah subhanallah anábì ní subhanallah la tutiquhu agbára rẹ̀ ò lè gbé afala qulta kí ló fà tó sọ pé allahumma atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar fada'a lahu fashafah anábì ní má tọrọ ìyà ńlẹ̀ ayé musulmi máa ń wá oore ayé àtòrítà alkiyama ni kí lọ́wọ́ bá sọ fún anu suratul qasas ọlọ́ba subhanahu wa ta'ala sọ pé wabtagi fima ataka Allahu daral akhirah wàlá tansa nasibaka mina dunya ó túnmọ̀ sí kí tábà ti ń ronú àlùkìyàmà àmọ̀ ronú pé kó dáa fún wa náà ní ilé ayé so tábà sọ̀rọ̀ nípa sàádà à ń sọ̀rọ̀ nípa pé kọ́kànyàn balẹ̀ nílé ayé kéèyàn rí dùnú nílé ayé kéèyàn lo ìsẹ̀mí tó yáàyè nílé ayé àti lálùkìyàmà ọlọ́mọsàṣẹ́bẹ̀ pẹ̀lẹ́ ní kọ́kàn wa.